وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته nínú àwọn ìdájọ́ ọlọ́kan àjọkan ilé tí alimami ibn al-qayyim rahimahullah tó fààyọ fún wa nínú ìdájọ́ kí náà ṣe fẹ́ni tó ṣe zina. No yálà ọjọ́ abilékọ àbí ọmọge orí bẹ́ẹ̀ la sì wà ó wá nínú Sahih Muslim láti ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn àbí sọ pé ẹsẹ̀yẹ̀bù ẹsẹ̀yẹ̀bẹ̀ ẹlẹ́dọ̀mí ẹ̀tìn wọ́n rọ́jùn wọ́n lè jaldu mi'atin wa taghribu 'amin. ẹni tó jẹ́ abilékọ tó bá fi lè ṣe zina ẹni yóò wọ ọba ṣe zina o ẹni yóò wọ lè bá ṣe zina o yẹnni kí ẹni kejì náà jẹ́ abilékọ àbí òjò abilékọ wọ́n nà wọ́n gbọ́ ọgọ́rùn-ún wọ́n sì tún sọ lóko títí tí ó fi kú. àmọ́ ọmọge ẹni tí ò tí ì lọ́kọ níyàwó rí tí èkíní kejì àwọn eléyìí bá fi lè ṣèṣì náà ẹgbẹ́ ọgọ́rùn-ún péré àti ìgbénijìnà fọ́dún kan òní wọ́n ṣe fún èyí tó túmọ̀ sí pé wọ́n pa ẹgba pọ̀ mọ́ òkò tí wọ́n fi sọ abilékọ kó tó di pé kú yóò kọ́ jẹgba èsì pé lẹ́yìn ìgbà tí wọ́n bá pa tán ní ọ̀jẹ̀gba nítorí pé kíkun ẹran kan ò sí tí máa ní ẹran lára lẹ́yìn ìgbà tí a bá ti du ẹran. àmọ́ tó bá ké ká tó du ẹran ni wọ́n bá ń kún à kò ní rọrùn ìgbà tó máa sọ pé wọ́n jẹ gbọgọrùn wọ́n sì tún sọ wọ́n lóko pa ajẹpẹgba ni ó síwájú òkò nítorí tó bá pín lẹ́yìn ìgbà tẹ́ ti pa tán lẹ́wọ̀n á nà lẹ́gba kí ni ó dùn bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé a ní ṣẹ̀ṣẹ̀ tó máa lù lẹ́gba kankan má ṣáájú kó tó di pa sọ́ pa nítorí pé sísọ ló kò pa ti gbé ẹgbà mi torí rẹ̀ ni ní tí òfin padà dúró lé lórí òun náà ní pé abilé kọ tó bá fi lè ṣe zina abẹ́ni tó ti níyàwó rí tó bá ṣe zina wọ́n sọ lóko tí ó fi kù ní wọn ò ní ṣẹ̀ṣẹ̀ lù lẹ́gbàá kan máa. ṣùgbọ́n tá a bá wo hadith Ma'iz radiyallahu anhu ibi tó wá jẹ́wọ́ pò ń ṣe zìnà tó sì tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kọ́ fọ́ ọ ma. àríkú ànábì kò pé kí wọ́n lọ fọ́ ọ ma pẹ̀lú kí wọ́n sọ lóko títí tí ó fi kú àyàfi lẹ́yìn ìgbà jẹ́wọ́ zìnà lórí ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin. ṣé tó bá jẹ́ pé iye ìgbà tó fi jẹ́wọ́ zìnà kò tó mẹ́rin ṣé wọ́n ti sọ lóko náà àbí wọn ò ní sọ lóko. ètò ọdọgba ni pé kò ìṣèdìgbà tó bá pé mẹ́rin téèyàn bá ti lè jẹ́wọ́ pòǹdaràn jíjẹ́wọ́ ẹyọ kan ti tó. bó tilẹ̀ jẹ́ pé ẹni tó ṣe zina táwọn ẹlẹ́rìí jẹ́rìí zina lé lórí ẹlẹ́rìí mẹ́rin tó bá dín sí mẹ́rin àní gba ẹ̀rí wọn wọlé ẹlẹ́rìí gbọ́dọ̀ pé mẹ́rin ṣùgbọ́n gbà téèyàn bá ti wá jẹ́wọ́ pé òun dáràn ṣé dandan dandan gẹ́gẹ́ bó ṣe wá nù hadith mẹ́rin pé mẹ́rin ló tó wí kánábì ó tó gbà wọlé ẹni tó náà bá fẹ́ jẹ́wọ́ pé òun dáràn pàápàá jùlọ tó lóun tó fẹ́ sọ pé òun ṣe zina sódìgbà tó bá jẹ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ká tó gbà wọlé ni àbíbáwò ẹ̀yọ̀ kan ti tó anabi sallallahu alaihi wasallam fẹ́ kọ́ alẹ́ kọ́ ń bí ni wípé ẹni tí ó bá sọ pé òun dáràn òun ṣe zina so kọ́mọ̀sì pé nǹkan kan ó ti fẹ́ sí lọ́pọlọ kọ́mọ̀ lọ jẹ́ pé kò tí ẹ̀ máa tún máa ń tá ń pè ń zina ṣé èsì pé nǹkan kan ti ṣí ọ rí tó tẹ̀ máa tún máa ń tá ń pè ń zina gbogbo nǹkan ẹ̀ lànà bí fẹ́ fàyọ. ẹ sì mọ̀ pé marriage ó ní àwọn èèyàn ọ̀hún, àwọn ni wọ́n kó bọ̀ ọ̀hún. nítorí ńgbà tí òun ṣe zina tó ń jẹ́ kí wọ́n gbọ́ sí i àwọn náà ni wọ́n ti òun títí tó ń fi lọ sọ fún anabi sallallahu lérò pé tó ń bá dọ́dọ̀ anabi wọn ní pààrọ̀ sọ ìgbà tó wá dọ́dọ̀ anabi sọ̀rọ̀ alayhi wa sallam tó wá rí i pé ìdájọ́ ọlọ́ọ̀ni kí wọ́n sọ lókò tí èkú. a ah, eléyìí ọkàn kù kó láti. torí ẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ òkòlú jókò bẹ̀rẹ̀ sí ní dùn nínú ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ nu. wọ́n sọ pé ẹ dá mi padà sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tóró náà ti wá gbèrò láti ṣàlàyé bóun ti ṣe múrò wá. ìgbà tí wọ́n tì mí pé kí n wá sọ́dọ̀ yín pé kẹfọ́ mi máa wọn ò fi yé mi pé ìfọ́ni máa tẹni tó bá ti sìn náà rú tèmi òun náà ní ká sọ lóko tí kù ohun ọ̀mà wípé tídájọ́ jẹ́nu àìmọ̀ pé tídájọ́ jẹ́nu ó sì dáràn tó bí rú dájọ́ òun kò pé ká má dájọ́ ń lé lórí sẹ́wọ̀n kọ́ dáràn máa ń dáràn tiẹ̀ tẹ́lẹ̀ náà ni kìí ṣe dandan kọ́ mọ irú ìyá tí àmọ́ lè mọ̀ pé ìyá ń bẹ lórí tó ń ṣe so àbùkátà kíkọ́ ọmọ irú ìyá tí ó jẹun torí pé kìí ṣe gbogbo yẹn náà ló lè kọ́ nípa òfin àmọ́ wẹ̀yìn tẹ́ ti mà nípa òfin yẹn tẹ́ bá ti lè ṣẹ̀ sófin òfin yẹn kélé rí ó gbé yín so ká ṣàkíyèsí àárín yẹn à ah, mo ṣe bẹ́ẹ̀ kàn gbá mi létí nì gbá ọ létí báwo ẹ sọ lóko tí èkó gbọ́dọ̀ sìbẹ́yìn náà mọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin mo sí ẹnìkan ọmọ àti mo sí ẹnìkan ọmọ àmọ́ mo ti gbéra mi báyìí mo sì ti déwájú adájọ́ kò sí bó ṣe lè kó jẹ mọ́. sọ wọ́n sọ lóko títí tó fi kú ni a ní fi ọ́ ti yẹ̀yẹ́ o a ní fi ọ́ rẹ́rìn o nítorí pé o ti túbá. tútúbà rẹ̀ nípa zina tó ṣe orin ńlá nìfọ̀. tẹ́lẹ̀ ìbáyé wa àbùkátà kẹ́ni tó fẹ́ jẹ́wọ́ pòǹṣe zìnà ó jẹ́wọ́ lẹ́ẹ̀mẹ́rin ká tó gbà wọlé wípé ó gbọ́dọ̀ jẹ́ mẹ́rin gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́rìí náà sì gbọ́dọ̀ jẹ́ mẹ́rin tó bá jẹ́ pé àwọn ẹlẹ́rìí ni wọ́n jẹ́rìí lé lórí pòǹṣe zìnà ó ti tó ẹyọkan ti tó torí rẹ̀ nínú alqada al nínú ètò ìdájọ́ nínú islam wọ́n ní al-iqraru sayyid al-adilla jíjẹ́wọ́ gbogbo ẹ̀rí èyàn jẹ́ wọ́n ní ìsìnkú èmi mọ̀ jẹ́ ẹran jẹ ṣe rí àtọ́bá yẹn kẹ́ ẹ dá fún fún lẹ́yìn rẹ̀ pé ọ̀dà ìwọ ló jẹ́ ẹran àbí bẹ́ẹ̀ kọ́ ni máwọn ẹlẹ́rìí wa yóò sì tún mẹ́lẹ́rìí onìkan ló wà ọlọ́run ọba torí ẹ̀ ò lè jẹ́ wípé kan ọ̀daràn báwo láì daràn tètè ẹni pé o ò ní tìrántò ṣe mára rẹ torí bọ́lá ń ṣe dọ́mi yẹn ni pé wọ́n á máa wọ́nà láti purọ́ sọ pé àwọn àwọn òsín tí wọ́n ṣe ó wà ní ẹnìkan tó wá sọ pé òun ṣe ń tó òun ṣe láti wọn á máa ní kọ́ mẹ́lẹ́rìí wa tẹ̀kọ́ tako ìṣesí ọmọ èèyàn ìṣesí ọmọ èèyàn ni pé nǹkan tó ṣe tọ́mọ̀ pò ń ṣe yìí máa fẹ́ parọ́ pò ń ṣe. sọ̀sùgbọ́n lè alhamdulillah kò fún wa wàhálà rárá ó ní ẹ máa dára yín láàmú ó ń ṣe dìnnà wabas ó ti tó. ẹnìkan gbàtẹ́ ẹnìkan kú wọ́n á ń palẹ̀ rẹ̀ mọ́ wọ́n fẹ́ lọ bò mọ́lẹ̀ ẹnìkan bá di lọ ni ó lọ pa ọ ah, báwo ló ti ṣe pa wọ́n lọ pa ọba ni ẹ má dara yín láwọn eléyìí má ti ya wèrè kan oríire ọmọ pé wọ́n bá sì lọ wò wò ló tó bá ní ọpọlọ yẹn kọ́ kò pé sẹ́pẹ̀ mọ́ yẹn àfi tẹ́yìn náà bá jẹ́ pé ẹ̀ nítorí pé ẹni tó rí rí o pé bóun bá sọ pé òun dáràn nǹkan jẹnu yà lásán kò nítumọ̀ torí ìlànà Ànábì sallallahu alaihi wasallam sọ pé àbí o fi sórí ẹ̀ ti pé kò o ṣe orí òun pé o àṣé tó bá dájú wípé orí rẹ̀ pé ńkọ́ irú ìdájọ́ tí wọ́n wọn ò ní múṣẹ torí ní ẹni tó bá láì jẹ́ kó nílà káì ó ti di fáàkìdì ẹ̀hìlìyà ní téèyàn ní téèyàn fi dáràn kò ní ìyà tí wàá máa jẹ ni tó bá dáràn kò yẹ kó jẹ. ẹ rí nínú ẹjọ́ tàwọn aláyé náà lẹ́yìn bá ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá kan tó ṣe kínní kan so bọ́yọ̀ òun bọ́yọ̀ àwọn lọ́ọ̀yà rẹ̀ wọ́n lè máa pe à lórí rẹ̀ mà ti dàrú ẹni tí ò lórí lọ́nìkan gbádùn so therefore ńgbà tó ti jẹ́ pé kò nílàáka ńgbà tó dáràn ẹsẹ̀ tiẹ̀ kó free. sèré nu àwọn tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ọmọ àtún pórí rẹ pé kò sí tó sọ pọ́lọ́ rẹ̀. tó ẹ mọ̀ pé Nigerian level wọ́n lè lọ bọ àwọn ọlọ́sibítù kí wọ́n bọ̀ wọ́n nú káwọn ṣe psychiatric section káwọn sọ pé nǹkan ń sinmi tí nǹkan ò ṣe àbí kí wọ́n sọ pé nǹkan ò sinmi tí nǹkan ń ṣe gbogbo ẹ̀ lọ pọ́síbù níbi tó bá jẹ́ pé ẹ̀gún jẹ ọba ti jẹ baálẹ̀ láàrin wọn gbogbo rọ wọn máa pánikù wọn dàbí obìnrin Nigerian level ọbẹ̀ gbowó lọ́dọ̀ pin wọ́n ti sase mẹ́rin ọkùnrin náà ń gbà tí ò ní bẹ̀rù ọlọ́ lẹ́yìn ìgbà tó ń ṣe zina tán wọ́n á ní zina tó ń ṣe yìí òun fẹ́ fi bí ma ni o sọ ma sọ fún kó yín ò dúró obìnrin bá ti lọ síbítù lọ́mọ tó ṣe pé kò sí kankan tó dúró lára wọ́n á ní kí wọ́n bọ̀ ṣe tẹ́sítì olóyún àwọn bá ṣe wọ́n bá ní negative negative ọwọ́ wọ́n ti dé sẹ́ wọ́n ní negative ok wọ́n fẹ́ kẹ́ bá ń kọ́ positive èló máa fún yín five k ni mo rò pé five k lẹ́tọ̀ fi sọ pé negative change to positive yàtọ̀ sówó tẹ̀sí o wọ́n sì jẹ́ lóńtì ọ̀sìtì àwọn òkúrọ̀ burúkú. wọ́n sì gbé kíní wá fọ́daràn ẹgbẹ́ rẹ̀ dájọ́ ṣe dìná pé ah all positive ẹ kú oríire abẹ́ ẹ kú oríire. kọ́dà àwọn lóbìnrin míì tún máa ṣe fọ́kọ. tọ́lọ́ máa gbéwé ọ̀ràn wá fọ́kọ pé oyún ti dúó tóyún kankan ò sì dúó ọ̀sìtì ó sì tún stamp ẹ̀ fún ọ̀rọ̀ lórí owó ni táwọn náà ní ọ̀hán ní kọ̀wé pé scott ponder nìkan láàmú tí nǹkan kan ò sì ṣe. ṣé wọn ò sì lè pé nǹkan ń ṣe ẹni tí nǹkan ò ṣe wọ́n sì lè pé nǹkan ò ṣe ẹni tí nǹkan ń ṣe. ibi tó bàjẹ́ tó bàjẹ́ lónìí láwùjọ tó wà àfi kọ́ lọ́wọ́ bá wa tún ṣe. bẹ́ẹ̀ náà ni ẹnìkan ó wá ó sọ pé ọjà tó jóná ó ló ń sọnà sí yẹ báwọn ọjà ṣe máa jóná gbogbo àwọn kan jóná Sókótó ń jò ní wọn á ní gbogbo ọjà tó jó òun ló ń sọnà sí àsìkò tí wọn sọ pé òun ló ń sọnà sí yẹn ó ti mú burúkutu <laughs> ọtí ọ̀dà ẹgbó kan wọ́n ní <laughs> burúkutu <laughs> ọlọ́dà kù sáánú wa yóò ti mú burúkú tu yó tó wá lọ sọná sọjà sẹ́pẹ̀ rí ìyàmú ni ẹni tó ẹ̀pọ̀ rí rẹ̀ àbí òye àti ọ̀mùtí àti wèrè sáfùkàn náà wọ́n jọ. so torí di eléyìí irú àwọn wọ̀nyẹn àdégbà kò sí nǹkan kan. bí tí kọkọ ìyàwó rẹ lẹ́kọ̀ọ́ ọ̀há ló ti mutí òkìlá kan wa ó ti kọ́ náà nìyẹn. ẹ̀hẹ̀n tá ń rán ọ lọ sí di pé kó o mutí pé kí ni. pé kíni tó bí táwọn eléyìí kọ́ ọ̀daràn ni wọn á pé gbogbo ẹni tó bá fẹ́ kọ́ ìyàwó lẹ̀ láti lọ́ọ́ mu kùnú tó ti dẹ mu kọ́ran. apá kan náà olùmọ̀sọ pé tó bá kọ obìnrin náà nígbà wọlé tó dọ́gba nípa àgbà wọlé ọlọ́mùmú kò mú ọ̀ á kọ obìnrin lẹ̀ ó ti kọ́ tipẹ́. bákan náà àwọn àdìsí fi hàn wá pé a lè a lè fi ìyà tọ́lọ̀ ti dárú ìyà náà pé iye báyìí lẹ́ẹ̀fi jẹni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ báyìí a lè fi jẹni tó bá ṣerú rẹ̀ láàyè tá a ti máa ṣe sọ̀lẹ́ àti láàyè. àmọ́ yàtọ̀ sínú mọ́ṣáláṣí torí pé ànábì sallallahu alaihi wasallam ó ní kí wọ́n mú márìsì lọ sí ibi tí wọ́n máa ń ṣe sọ̀láàtì Eid ibi tá a sọ pé wọ́n ti kọ́ mọ́ṣáláṣí kan sí ní ìsìn wọn pè ní Masjidul Ghamama Masjidul Ghamama ń ga kọ̀ dájú kọ́ sẹ́kù mọ́ bí gbàdán ti gbé kú ṣé ibẹ̀ ni wọ́n ti ń ṣe Eid ní Madina láyé ànábì sallallahu alaihi wasallam kò jìnnà rárá mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam bọ́t nígbà yẹn ẹ̀yin ó di ìlú ni kọjú bí ṣé títì ńlá lọ̀nà sọ ẹ̀yin ó di ìlú ní kálí mọ̀ bí màdínà ṣe rí oúnjẹ ń gbà. tán ó túmọ̀ sí pé tánìkan náà ní ìsìn wọ́n bá dáràn abẹ lórí àbọ̀ dáràn kó wọ́n sọ lóko tí èkú àbọ̀ dáràn kó wọ́n nà lẹ́gbàá pọ̀ mutí. so wọn á ní ìnánu mọ́ṣáláṣí o. e àwọn sábàbí tọ́pọ̀ anábì sallallahu lọ wasallam kọ́kọ́ kọ̀ pé ká máa fi irú ìyàbẹ̀ ẹ̀jẹ̀ yẹn nu mọ́ṣáláṣí ajẹ́pà bọ̀ sí òde si tẹ̀sí mọ̀ pé tókù oyún yóò máa sá àwa náà máa lé e tó ìtọ́ máa mú lọ síbi tá à ń ti ṣe eid kò burú tó kálukọ́ bí káfù ẹ gbọdọ ẹ sáìkù rẹ. ni wọ́n fi sọ lóko torí tẹ́lómi bá sọ òkò tó ló ń tájẹ̀tì ẹni tá a fẹ́ tájẹ̀tì òkò lè bá wọ̀ mo rò pé yé wa ẹ̀jọ́ adi pé ta la fẹ́ sọ lóko ta lóko bá ẹ̀ gbogbo atáǹsọ̀kọ̀ á wà lágbọ̀n bìkan ẹni tá à ń sọ lóko á tájẹ̀tì ẹ̀ báwọn jọ̀ọ́ nǹkan tó máa ń ṣe ní ìsìn láwọn èlò tí wọ́n ti ń lo sẹ̀ríà yẹn bíi àsàrúdì yẹn. ẹni pé mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ńlá kan tí ó bá jẹ́ tìlù yóò jẹ́ mọ́ṣáláṣí ńlá wọ́n wá jẹ́ pé nínú àgbàlá mọ́ṣáláṣí lòdì àgbàlá rẹ̀ ó tóbi. so uh, drainage system tí wọ́n wá ṣe síbi kan nínú mọ́ṣáláṣí yẹn yóò jẹ́ pé ibẹ̀ tọ́yọnu síta. Si kí àgbàrá òjò lè máa gbà wọbẹ̀ dédé ibẹ̀ ni wọ́n wá sí pé ẹni tí wọ́n bá bẹ́ lórí ibẹ̀ lẹ́jẹ̀ rẹ̀ ọgbà wọlé ẹ̀yin tẹ́ ẹ bá parí sọ láti inṣàlá kẹ́ tó lọlé ẹnìkan wà tá a fẹ́ àbí òye wa so kẹ́yìn tó lọ àwọn èèyàn wà á dùn torí pé ọlọ́run sọ wọlé yóò ṣẹ̀dá àdàbọ̀húnmá tọ́ ìfọ̀tún mìíràn mìíní àwọn kan nínú àwọn múmìnì ẹjẹ́ òṣojú wọn torí pé ọlọ́run fẹ́ tún fi hàn àwọn àyókù náà létí so ẹ̀rí ayé bẹ̀ tí wọ́n ti bẹ́ ẹni tí wọ́n fẹ́ bẹ́ lórí lórí léde bẹ̀rẹ̀ jẹ́ rí ọmọ dàbí. bí ìtòkò kọ́ tó bá lọ́sọ̀ lóko nírú bẹ́ẹ̀ á bá mọ́ṣáláṣí náà jẹ́. ṣé ilẹ̀ tó tẹ́jú tó kò tí ní lọ bá kankan nù tá a fẹ́ bàjẹ́ ibẹ̀ láti máa sọ ẹni tá a bá fẹ́ sọ kò So, ẹnìkan ni ah ìdájọ́ yẹn lè díẹ̀ o bẹ́ẹ̀ ni sinna náà burú púpọ̀ àbẹ́yẹn ọmọ pé sinna burú púpọ̀ ni ó burú púpọ̀ tẹ́ bá ronú dáadáa ẹ mọ̀ pé ìbàjẹ́ ńlá ni wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ìṣekúṣe ni ọ̀nà burúkú ni tí ẹ bá ronú dáadáa kí ló sún adé dìzì gàásùn kí ló sọ ọ́ tètè zina kìí ṣe pé ìfẹ́yàwó kò lè ṣeéṣe lásán ọdẹ́dì pé òun bọ́ sókò tó ń di obìn òun náà ń bọ́ tó ń di rẹ̀ ìwọ́n ṣe zina ó burú já ó burú torí pé ọlọ́wọ́n ọba bàjẹ́ wọ́n ń wá haramu yìí kí ló wá dé tí halal ò kún ọ lójú tó fi jẹ́ pé haram lọ jọ ọ lójú ìwọ yẹn ṣe é jẹ́ pé o kóra rẹ̀ ń jànú láti má ṣe zina káwọn èèyàn lè bá kó ọwọ́ wọn ró níbi àti sọ lóko títí sọlọ sọ̀rọ̀ alẹ̀ títí tọ́ni dáná sí ọ lójú máa sọ pé tó bá máa dà kọ́ dà wá ṣèyí. Ah, òfin ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni ẹni tó bá ní kí láṣẹ láṣẹ hàn ó ti dájú pé wọ́n dáràn yìí òkú pọ̀ láyé òkú ọ̀tán mo rò pé yé wa búlọ́ọ̀kù fa akọ òkúta gidi lẹ́wà torí kọ́mọ́dà bí ìgbà tá à ń bá a sáwàdà ìgbà bá mú òkò búlọ́ọ̀kù sọ ọmọ kókò búlọ́ọ̀kù sọ ó lè mẹ́tì dédi target tó tutù unlike akọ òkúta fún ọkọ èdè tiẹ̀ náà lé dáadáa ńgbà tó fẹ́ ṣe zìnnà fa òkòtò náà lé búkú tó bá gbá agbárí ẹ̀ mú àfà <laughs> ó lè wàát ẹ wàát náà ni kí ló sún adé bẹ kí ló sún adé bẹ obìnrin náà tó bá mú un náà gbá ó ṣe pé àwọn tiẹ̀ ti bọ́ǹbù ńbo ló ti bọ́ tó máa mú náà yọ jẹ òkú tí ó fi kú ni ikú gbóná so akramakumullah ọlọ́wọ́n bá ní hikima tó ga lára òfin tó ṣe yìí torí kò sẹ́nìkan tí wọ́n sọ létí rẹ̀ tí ẹ̀rù àti ṣèṣì náà ní bà báwo wá lẹ́yìn tó bá ṣẹlẹ̀ tó sojú rẹ̀ à ẹlòmíì lè sàárẹ̀ wàláì ẹ̀ ẹ́ ikú. alẹ́ ẹni tí wá fi dà lórí pàó láàrin ìṣẹ́jú àyà tó kú ẹlòmíì ò rọrùn sùnmọ́ fọ́ọ̀tì kan. èèyàn ẹ̀ kí ṣe kìí ṣe pé èèyàn ni èèyàn náà dáràn òfin wọn ni kò pọ̀ náà ṣé ẹ̀mí tiẹ̀ lọ́wọ́ wọn ju irú ẹni tó wá sojú rẹ pé káò káò gbáò kí ló dé zina ni wàláhì tí zina bá gbéra rẹ̀ wá tó wá jẹ́ pé zina yẹn náà hà bí kàlíkàlì ó wá gbé aya re ó gbé sọ́lẹ̀ yàrá rẹ̀ pé mo ta kú ìwọ̀n lọ́mọ wàlẹ́ ọmọ bó ti lè. tó ṣe ọkùnrin tá a wí ẹjọ́ yẹn àfa jíṣẹ́ yẹn ń wà lójú gbogbo gbà so eléyìí yẹn torí pọ́lọ́run ọba ń fẹ́ káwa dáàpù náà sá fún un torí àwọn sọ pé tí wọ́n bá fi lè mú nìkan kó ṣe zina àbò ló múra rẹ̀ wá àwùjọ yun fọdún pípọ̀ ní pọ́pẹ́ nìkan àyàfi tí àwọn generation yìí bá kú tán tí àwọn ẹni tí wọ́n tún sọ fún táwọn náà tún kú tán ilé tó pọn ẹrẹ lóun tó wá pé kí ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹnìkan tá a bá tún ti fi jófin àbí òye yọ ọmọ ní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ọlọ́run ọba ọ̀fẹ́ ọ̀fẹ́ náà ni tẹ́yìn bá sì wo Islam ẹ rí i pé wàláhì kò sófin kan tí Islam ṣe tí ò ti bá wa ṣe ìpalẹ̀mọ́ ọ̀nà tí ò fi ṣèṣì ṣebí Islam ni ẹ má ṣe zina. ó ní kí fẹ́ yàwó ni yàwó kan tọ́ ó tún ní kó fẹ́ méjì méjì ò tún tọ́ ó ní fẹ́ mẹ́ta mẹ́ta ò tọ́ ó ní fẹ́ mẹ́rin lẹ́yìn Islam tó wá ń sọ yìí pé ẹ má bàa ṣe zina ẹ̀yin ọkùnrin rẹ ojú yín lẹ̀ ẹ ṣọ́ abẹ́ yín ẹ̀yin obìnrin rẹ ojú yín fún gbogbo aburú. kí ẹyinjú bá rí nǹkan yóò sọ̀rọ̀ kan ọkàn ó pé gbogbo ọ̀nà tẹ́ bá gbà ẹ̀ wà. ìsìláàmù tún sọ pé ọ̀dà ẹ̀yin obìnrin ẹ má wọ̀wọ̀ kù wọ̀ ẹ bora yín láṣìírí ẹ gbé ọ̀ṣọ́ yín pamọ́ ẹ má máa wọ gbọ́lá hàn. ok ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ zina náà ní sí ìríkùrì ni ìríkùrì tí ọkùnrin rí iná ní ó jẹ́ kí orí rẹ̀ kó spark kó sàmọ wára nù pé ah òun lè gbà ká ah, ké bó ah, bó nǹkan ẹsẹ̀ lè lọ mọ́ yẹn lọ́wọ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ ran adìẹ ni. so ká wá lẹni náà tó ṣe sí náà tọkọjá àṣẹjú márùn tí ọmọ kábàámà wàláì kò fẹ́ sí torí tó bá ti ṣe náà tán yóò bẹ̀rẹ̀ sí ní ronú ẹni tó lè já sí agbọ́pẹ́ nìkan ráhùn tó bá lọ já sóyún kọ́ kò tí ì já sóyún tọmọbìnrin yìí bá lọ sírí ńkọ́ kí ọba tiẹ̀ tú àṣírí táṣírí tú ara rẹ̀ ńkọ́ nítorí pé wọ́n ṣe zìnnà tán ṣe zìnnà tán ọmọbìnrin dákú íńtẹ́ẹ̀sì tí lè fi jó ẹ sábẹ́ ẹni sọ ẹ̀yin ẹ̀rọ àpò ẹgbàá mi o so akẹ́lẹ̀ ṣeré irú eré wo. so ẹ mọ̀ pé gbogbo ohun tí wọ́n ṣètì lè fi jóun wàláhì sọ. kódà in details. so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn torí pé ọlọ́run ẹlẹ́dàá máa bí ṣe máa mú yàn. zina ọ̀dà ìyàwó nìkan fẹ́. ẹ̀rí zina ó máa ń dínà kí àwọn ọkùnrin kí wọ́n wà responsible. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àìwà responsible ló máa ń tìyàn lọ sí dìsínà. nísìnyí tẹ fẹ́ yà o ẹ̀ríkì tó bá jókòó ń bí nìsín ọ̀pọ̀lọpọ̀ ìrònú rẹ̀ tún ti jáde. sọ̀rọ̀ máa rò pé lálẹ́ ìkíni alẹ́ jẹ́ ẹlòmíì ò tí ì ní tí wọ́n jẹ́ báyìí pẹ̀lú ìyàwó dókítà abákò mọ́ṣáláṣí ń bí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronú kí ni tó ń lè ríra lọ́lẹ̀ owó gan tó ń fìrà sọ́wọ́ ẹlòmíì lè jẹ́ pé tó bá ti kún bí ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan ni ó gbà lọ pé ṣé mo rí iye báyìí yá tó bá tún ti ń délé ta ìdélé bá five hundred lórí yá tó fi gbé ń tẹ́jẹ̀ lọ lé tó bá tún ti ń dé ta ìdè tún lè sọ yìí kó lè sọ pé látàárọ̀ pampers ọmọ ti tán láti bí aago mẹ́rin mo rò pé yé tó ọ̀rọ̀ pampers lọ́kàn ní ìsìn ní àbíkílà jẹ ẹ̀ríkì responsibility pọ̀ fẹ́ni tó bá fẹ́ yà wò ẹni tí ò fẹ́ gbé responsibility kankan ìranù làwọn ọmọ wa kà gbèdéle tí ẹni tó bá sì ranù tó bá bọ̀ tó sọ pé ó ti doyún ẹlòmíì lè kọ́kọ́ fọ́ ní etí pé kí ló ń sọ. So? ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ ni ìwọ <laughs> ìwọ kó pàtìnà náà ni pàtìnà ta ni. torí pé kò wà responsible kò sì fẹ́ wà responsible ló ṣe máa ló ṣe lọ sídìí àṣìnà. torí ẹ̀ Islam fẹ́ ká wà responsible. nísìn ọba yẹn ṣe dìnnà gbogbogbò àní máa wá tẹ̀ máa ṣe dìnnà ọkàn wọn rìpọ́t fún ọ pé wọn ọmọ gbádùn yéé ṣe ti pọ́yún dùn ó àmọ́ wọn gbádùn kí ló ń ṣe ọ́ bí ibà bí tẹ́fọ́ọ̀dù ni ọlọ́run ọbọ̀ fún ọ lálàáfíà o so mo rò pé tó àmì ẹni sìn ké ó sinmi fún wíwá mo rò pé yé so because eh, pẹ̀lú ààrẹ tó tiẹ̀ ní sọ yìí mo rò pé yé ọ àbí òye aha ṣé ìyàwó rẹ lọ́wọ́ àmọ̀ wòran bá àbí òye eh, ó sinmi. ẹ àbí ìyọ ní ọba tọ́jú ara rẹ tán fún ìyàwó lọ́mọ sọ fún wa àbí wọn ló gbìyànjú láti tọ́jú rẹ̀ wọn ló gbìyànjú láti ṣènáwó lórí ẹ̀ torí pé ìyàwó ti ẹnu kìí ṣàṣẹ́wò rẹ̀ èèyàn kìí sábà wà responsible lórí aṣẹ́wó ẹ̀ àmọ́ dandan dandan gbọ́dọ̀ wà responsible lórí ìyàwó rẹ̀ ṣe ìsáàmù ọ̀fẹ́ ká yá yakuya? Ya kò fẹ́ ká máa ṣèṣe kúṣe. ní ìgbà tí zina bá ti di tọrọ fọ́nkálé àwọn obìnrin wọ́n máa ń dàbí ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ni. òkè tóbìnrin bá wá ya ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ìwọ ọkùnrin tó ń bá a ṣe zina wọ́n dàbí olùbáwọn fọ ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò. láàrin kó ọmọ fọ lẹ́gbọ̀nsẹ̀ ti ẹnìkan àti kó ọmọ fọ ti gbogbo gbogbogbò sẹ́kẹ̀ nǹkan sí bẹ́ẹ̀ gan lórí. so nítorí di eléyìí kó ọ gbádùn wallahi ọ public toilet àti ẹni tí ń clean public toilet ọlọ́nkọ́ so islam ọ̀fẹ́ kọ jẹ́ wallahi islam ọ̀fẹ́ kọ jẹ́ bẹ́ẹ̀. islam tún wa nínú ẹ̀kọ́ ni kẹ́ ẹ lè bá a mú ọ̀daràn fọ́ dáràn gan lóòótọ́ kò burú kẹ́ ẹ dá kan tó sùn gangan. sẹ́mi pé Islam máa ń lo àwọn ẹnì èdè. tó bá ṣe ro tubashiruhun wa á ń tún kì antum aaqifuna fil masajid. ọlọ́run bá tún ní bá sùn lakum wa á ń tún lè bá sùn lahun. ọlọ́run ni wọ́n kọ́ ìfẹ́ ta ọkọ̀ ọ̀dọ́ náà hù. وقد أفضى بعضكم إلى بعض وأخذنا منكم ميثاقا غليظا ọlọ́run bá tún sọ pé àwòlẹ̀ mẹ́tọ́mọ̀ nìṣá ẹ rí i pé gbogbo àwọn èdè tọ́lọ̀ máa ń lò fún ẹ̀bára yín lò ẹ̀bára yín lò kò ní sọ pé ẹ̀rọ kìnnì kan wọnú kìnnì kan hmm. ọlọ́run èlò èdè bá torí ẹ̀ àwọn náà á máa lo èdè àpọ́nlé ìbálòpọ̀ ṣẹlẹ̀ wọ́n faranura kìí ṣe èdè míì sọ́kítọ́ ọba ti pé àwọn yóò tún tún àwò pé ọmọ ìta ni bàbá ìkẹ́ mo rò pé <laughs> so àwọn èdè àpọ́nlé ní Islam ń pè àmọ́ tó bá ti dérú eléyìí ní ìsìn ẹni tẹ́ ń pọ́ ṣe zìnà Ànábì sallallahu alaihi wasallam fún ọmọ ẹgbẹ́ sàn torí pé ikú ní ọjà sí òun ọmọ pé wọ́n sàn lóko tó òun fi kú tó bá lọ dájú pé zina náà ló ṣe lóòótọ́ ìjọ mà ṣẹlẹ̀ ní. ó ní àwọn ah, máa zina mànà anábì wa sọ ọsọ jáde ó sojú abẹ́ǹkò sẹ́ńtọ́ sẹ́nu ó ní bẹ́ẹ̀ ni tí mo sẹ́nu. ó ń kí abẹ́ tó ń bọ́nú tiẹ̀ gẹ́gẹ́ bí pọ̀ patrol nínú létí rò. kọ́lá kí ló tó kù mọ́ kò sí tó kù mọ́ tipa ayé èèyàn ẹ sọ ló kù sẹ́yìn mọ́pá gbọ́n jura wa lọ a sì gbédè jura wa lọ nísìnyí tó bá sọ pé kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nítorí pé ìbálòpọ̀ ṣẹlẹ̀ láàrin èmi àtọ̀rẹ́ mi bìnrin tẹ́gbọ́n mi wá lù mí kò bókò. ni wọ́n sọ pé kí lẹ́sẹ̀ tó ọ̀sẹ̀ ọ̀rẹ́ rẹ bìnrin àbíyàwó rẹ bìnrin ọlọ́ọ̀rẹ́ obìnrin kí ló wá gbà lérò pẹ̀lú ìbálòpọ̀ mo rò pé yẹ yín tó lè sọ pé gbọ́n rẹ ó sì lè lù ọ́ ìbálòpọ̀ ò ju pé nígbà tí èmi mú tí kù mo gbé fún lọ́ba mu ṣé ìbálòpọ̀ nu lọ́dọ̀ tiẹ̀ léde Yorùbá mo rò pé yé torí pé èdè tó lè má yé ó lè jẹ́ pé lẹ́ẹ̀tì tó rí kẹ́ ẹ ṣàṣìṣe foríjì ó sàn ju kẹ́ ẹ ṣàṣìṣe pààyàn lọ bó fi ṣẹ̀rí àṣìṣọ́nu sẹ́mi pé nìsín èdè yín wọn wọn máa túmọ̀ rẹ̀ ó lè máa túmọ̀ rẹ̀ ìbéèrè yín ló dé kẹ́ ẹ mọ̀ sọ́ tí sọ. lókè yorùbá náà èdè àpọ́nlé ni wọ́n ń lò ìbálòpọ̀ sójú abẹ́ǹkù ah, ìbálòpọ̀ fún owó jọjà yín pọ̀ pé eh, ọlọ́bọ ń bọ rajà ń bọ ọ̀tà ìbáṣepọ̀ ìbáṣepọ̀ ìbálòpọ̀ <laughs> èdè Yorùbá ẹ̀ tó ọ̀dà bí èdè tó sojú abẹ́ǹkù tó nítumọ̀ méjì so nítorí délé ìjábá ti lórú èdè wọn ẹ̀ máa bí ké ṣé kí lọ gbà lérò ṣàlàyé fún wa torí kọ́ lọ jẹ́ pa àfàṣìṣe pa ló kà kíìsì rẹ̀ ní ṣé kíìsì. sẹ́wọ̀n pé mo máa ní bá a súnmọ́ pé kí ló ló ṣe ó ló kíìsì rẹ̀ ní sòfì láti bẹ lórí ẹ̀ kàn pátí láńdà ọ̀nù pé you rubbish. à ń sọ̀rọ̀ pé oṣù èjì náà sọ pé ó kíìsì rẹ̀ ọlọ́yọ̀ mo rò pé <laughs> pẹ̀lú báyẹn ẹ̀rù ọ̀bùn náà àti ìyẹn gbọ́dọ̀ kéde kéèyàn ọmọ tí ọmọ jáde lẹ́nu ẹ̀ wákàtí gbára rẹ lálùkìyàmà kọ́wé so látàrí pé ah, kí ló dé amọ̀lẹ́kùn kí ló dé èdè tí mo pè náà ni. àṣọ ó túmọ̀ sí pé ànábì béèrè títí arákùnrin yìí fi sọ ànábì sojú abẹ́ǹkù ọkùnrin yẹn sọ pé bẹ́ẹ̀ ni tó ṣẹlẹ̀ gan-an nítorí pé ó ní í ṣe pẹ̀lú wọn pa. téèyàn bá mọ ìdájọ́ ní tí ó kó yà jẹ́ pé èèwọ̀ ni tó fi lọ sí wọ́n ní àwọn ẹ̀gbà wa yìí tọ́ka sí pé wọn ò ní fìyà jẹ kọ́ mọ́ zina léwọ̀ tó fi lọ ṣe zina wọn ò ní fìyà jẹ o yàtọ̀ sẹ́ni tó mọ́ léwọ̀ àmọ́ kò mọrú ìyà tí ó jẹun wọ́n fi ìyà jẹ ṣùgbọ́n àti wá ń sọ fún wa pé ìgbà tí wọ́n ṣe sí náà ọ̀mọ́lé wọ̀ ibi tí sẹ́kù fún ọ sínú. ọ̀nà tó gbà tó fi kọ̀ǹfẹ́ǹsì wa pé èmi ọ̀mọ̀ pé wọ́n sì náà ọ̀dájú pọ̀pọ̀lọpọ̀ lè rí ṣe tágẹ̀ rẹ abéhóró rẹ tó fi hùwó. wọ́n fẹ́ sọ pé ọ̀mọ̀ pé sí náà tọ̀ pé kí ni. wọ́n á dé ṣe pé yàn àbí òye àwọn ìlú tí pẹ́rẹ́ pé kò sófin bẹ́ẹ̀ ló ń gbé. ládùúrà àlàyé táwọn olùmọ̀ ẹ̀sìn Islam ń ṣe gbogbo ibikíbi zina haramu ni ọlọ́nṣẹ́ lè wọ̀ ẹ má súnmọ́ ẹ má ṣe ọmọ àlè ló bí kí ló dé tó ọmọ fi jọ ọmọ àlè zina wọ́n ṣe. ṣé gbogbo eléyìí ní sẹ́yìn nìkan sọ pé wọ́n má kó sí. lẹ́yìn náà àwọn èèyàn tẹ́ rí láyé yìí tí wọ́n ń ṣèṣe ẹni tí ń polówó ọjà fún zina àwọn náà mọ̀ pé kò tọ́ àwọn náà mọ̀ dáadáa pé kò tọ́ haram ni ìdí nu tó fi jẹ́ pé ẹnìkan kì í jó ní zina àfi kó tún já sa torí ọmọ ṣèṣe wípé ntọ́nà ọba sí fún kó ṣe é ó kẹ́ ẹni títí ṣèṣe pé ntọ́nà ọba fẹ́ ṣe kó ṣe fún un tí ò ní òní hùwà àṣà sẹ́yìn. ẹ̀rí pé yọ wọ ọsàn tó fi gbogbo òwò rẹ̀ hàn wípé òun tóun ti yarí mòfin ọlọ́run lọ́wọ́ tòkẹ́nìkan máa wẹ̀ ṣe wáàsí kankan fóun ó lè máa ṣe zìnà kó máa fi pawó ó lè máa ṣe zìnà kó wọn sọ pé òun fi ń gbọ́ bùkátà òun gbogbo ẹ̀ orí ibú náà òsì kan tó dànù gbogbo ẹ̀ ìyàwó ni kò fẹ́ o ọkọ ni kò ní o àti sọ fún wa pé zina tí wọ́n ṣe ọ̀mọ́lé wọ̀ wàhálà ó ṣe wàhálà. àà ibà àwùjọ mùsùlùmí ló ń gbé ìgbà tí èsì pé ibi tó rùn etí yọ ló ń gbé ojoojúmọ́ làwọn mùsùlùmí ń pariwo zina haramu kí ni tó tún wá kù. ó sì ń gbọ́ ọmọ mi ti dàgbà ó ti tó wọlé ọkọ tí wọ́n máa sọ pé bàbá yìí kọ́ ni ó fò ń lọ́kọ lè má dá torí pé ìtàn fi hàn pé bàbá yìí ọ̀nà tó gbà bí òun ọ̀nà zina ni sẹ́yìn ọ̀gbọ́n rí lọ́mọ tó ti dàgbà. bàbá gan sọ ọ̀sọ́dà ìtàn gbọ́ ńgbà tí ọmọ fẹ́ lọ́kọ bàbá ti kọ́kọ́ da lérú bàbá sọ pé kò gbọdọ̀ mọ́kọ wá bọ̀ òun kọ́ mẹ́rin tí ọba mọ́kọ lọ́ba ọmọ ọmọdé ń at the end of the day ìgbà tó máa lọ sọ́dọ̀ ìyá torí bàbá àti ìyá yẹn ọjọ́ sí ìyá sọ pé bẹ́ẹ̀ ni àwọn bí ọ láì so igi àwọn èèyàn ọkùnrin yún ká ń pe bàbá rẹ̀ wọ́n wá yọjú ṣùgbọ́n wọn ò ṣe sùúrù káwọn bàbá àwọn fi so igi tó fi di pé àwọn àwọn jọ kọlura wọn ó fi doyún rẹ̀ ẹ pé bàbá náà ní ìsìn tí fi ń lé ọmọ dànù ẹ bàbá ọ̀rọ̀ kan ló náà gbọ́ pé ẹni bá bímọ gbọ̀nà zìnnà ńkọ́ kìí sọ ọmọ rẹ̀ ó sì lọ ọmọ ọlọ́mọ lọ́kọ kí ló wá ìgbà tí ọmọ wa gbéra rẹ̀ lọ báwọn ẹni tí wọ́n lè ràn án lọ́wọ́ ọ́ndà ṣẹ̀ríà tí ó fi lọ́kọ táwọn ò fi lọ́kọ àwọn náà ní rárá torí pé ọ̀rọ̀ ẹ̀ràn mi lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń parọ́ so àìsí fárí lẹ́yìn olórí mú nọ́mbà bàbá rẹ̀ tó pè ń bàbá rẹ̀ wá àti tìyá rẹ̀ tó ń pè ń yá rẹ̀ wọ́n bá pè yá ìyá bá ní wọ́n á yọjú lọ́dọ̀ bàbá òun wọ́n á kí wọ́n fi so igi àbáwọn ò kí wọ́n fi so igi làwọn bá fèsì náà làwọn bá fi bì padà ṣé nìsín à ń sọ pé ọkùnrin tẹ́ bímọ yẹn fún kìí sọkọ lọ́jẹ́ fún yín tẹ́ ń fi ń bímọ tẹ́ ń fi ń lóyún ọmọ oníbẹ̀ ni tẹ́ bá sì pé ọkùnrin náà ìgbà tó pè é wọ́n bá sọ fún pé lágbájá pò lọ́jẹ́ fún yín mi ṣe bàbá o mi ṣe bàbá o ah kí la bí kí lẹ̀ ń sọ àníbò lẹ́yìn jẹ́ sí ó sá lóun ṣe bàbá rẹ̀ obìnrin ò lè dábì mà ẹ akẹ̀dẹ̀ lọ yọjú sí àwọn òbí mọ́mì rẹ but àdẹ̀ tó yìí tàdẹ̀ fi lóyún ẹ̀ díàfọ̀ èmi ṣe bàbá ẹ̀ rìsọ́ọ̀tì sáni òun sá ń tẹnumá kò sẹ́ni tó sì bàjẹ́ láyé tí wọ́n máa parọ́ fún wa pé ọmọ sinankí òun dàbí bírèdì tó wàá sọ pé ọmọ ní haram torí ẹja kéè sára jama ẹja kéè sára ìwọ náà má jẹ́ pé ìwọ náà contribute sí bọ́mọ kan ó sì wálé ayé láì jẹ́ pé obìnrin tẹ́ ẹ fẹ́ jọ sòwò rẹ̀ ti jẹ́ tọ̀fọ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ ò ní tì kú ńgbà míì tó ti máa ṣépè fọ̀ irú rẹ̀ ń ṣẹlẹ̀ rẹ́gẹ́dẹ́ láyé nìsí tọmọ ọmọ sọ pé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ bàbá yìí tó fi jẹ́ kí n wọlé ayé láì ní bàbá ẹran pé mo fi bà ní ìwọ ní bàbá tiẹ̀ ìwọ ò jẹ́ kọ́ mọ ní bàbá Islamic level ló ṣe Yorùbá level ní Yorùbá level wọ́n ní tí yorùbá ti jọyàn ọjọ́ bíi ìmúmu ẹni kì sọ ọmọ rẹ̀ bóun ni ó ti ṣe wájọ́ ọmọ rẹ̀ ẹ gbọ́rọ̀ tó nítorí pé àwọn kọ̀ọ̀kan wọn ọ̀kan wọn aslan gan gbogbo àwọn baba ńlá wọn náà tó bí wọn kalẹ̀ náà islam zina zina náà wọn fi àbí òye zina wọn fi bí ọ̀pọ̀lọpọ̀ kalẹ̀ ẹbí islam náà ló dé la ríran ọ̀pọ̀lọpọ̀ náà wọn bí wọn. torí ẹ̀ nísìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ kaná wo bóńbà bó ṣe bí òun ó padà hàn pé ọ̀nà tá gbà bí òun kì í sọ̀nà míì ju zina lọ. ẹ wàláhì ṣe irú nǹkan irú bàbá bẹ́ẹ̀ kò lè fọmọ lọ́kọ o ẹ̀hẹ́n afúnwò irú àwọn bàbá àwọn kì í ṣe pé òbí ma. àwọn ìgbà wọ̀nyí ó tún fi hàn pé tó bá lóyún ìyà wọn ò ní fi jẹ́ nígbà tó lóyún kódà kó ṣẹgbẹ́ lásán torí pé ẹgbàá oyún inú rẹ̀ kó sábàbí kọ́ ọmọ jábọ́ ìyá lọ́sẹ̀ àbùrò wa fìyà jọmọ ẹ lè ní ìyá kí ẹgbọ́n mọ̀ bọ́ ọmọ àmọ́ kí àlàáfíà rẹ̀ ó di fíafíà látàrí bẹ́ẹ̀ kọ́ mọ kù àbí kọ́ mọ ọmọ kù kọ́ ya fírùn káyìdá kábúrò sí ọlọ́run sọ pé wala taziru waziratun wizra. kí ló dé tóbi wá jẹ́ pẹ́sẹ̀ ìyá yọ bàbí àti kó bá láàfin ọmọ ẹjọ́ bímọ mana. bàtọ́ bá tó bímọ ìgbà náà láti ọmọ àfìyà jẹ́ eléyìí jẹ́ òfin ọlọ́run ẹni tí wọ́n wá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ gba káfìyà jẹ́ báyà ìyà tó kéré bí ẹgba àbí ìyà tó tóbi bíi pípa kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run o ẹni tí a fẹ́ fi àjẹun ẹ̀mọ̀ kó ti túbá tí túbá ló gbé wá ẹ̀jẹ̀ bẹ̀ kò ní wá pé kẹ́ fi àjẹun kọ̀tọ́ ike kẹ́ máa wá bu olórí ibu àkóso èrò mo dúró dáadáa mo fẹ́ fòkò fọ orí ẹ ni ẹ kọ́ máa ṣe bẹ́ẹ̀ because wọn ò ní kẹ́ ẹ máa bù ẹ sọ lókòkò fi kú bẹ́ẹ̀ bákan náà tẹ́lẹ̀ wọ́n sọ lọ́wọ́ láti sílá torí zina tó ṣe ìyà tá a fi jẹ́ kọ́sọ́ọ̀dì kèfèrí mùsùlùmí náà ni ìjẹ́ bá rí bẹ́ẹ̀ á tún ṣe sọ láti sí lára. tẹni tí ń sọ lóko bá tu ú lẹ̀. nígbà tá à ń sọ lóko lọ́wọ́ sáàfì ilẹ̀ ni àbá sọ títí tí ó fi kú ilẹ̀ yóò sè. dá ẹ sọ̀rọ̀ sáàfì ilẹ̀ ni àbẹ́ máa sọ tí èkú pé ó tó bẹ́ẹ̀ náà ẹ máa sọ tí èkú ó ti sẹ́yìn tẹ́lẹ̀ àbọ̀sẹ̀ sọlọ torí ẹ̀ làwọn olùmọ̀sọ pé tó bá sá ìfilẹ̀ torí ọlọ́run lọ́sẹ̀ sí ọlọ́run náà ló ní ká sọ lóko tí èkú ìgbà tí maris sá ó kò dùn tó ní á àwọn èèyàn mi ni wọ́n tàn mí jẹ wọ́n sọ fún mi pé pípa lọ̀rọ̀ yìí ọjà sí àbí òye wa tó túlẹ̀ so àwọn sọ̀hábà ni ó tó bẹ̀ wọ́n sọ kò títí tó fi kú ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó kú tán wọ́n á múrò yìí wọ́n á bá nàbì sallallahu alaihi wasallam ó sì sá o ó ní ká mú òun wá sọ́dọ̀ yín àwọn ni kò tó bẹ̀ anábì ni ẹ bá ti sílẹ̀ kẹ́ mú wá ìdí òun tán fi sọ pé tẹ́ni tá à ń sọ lóko bá túlẹ̀ tó bá sá nítorí yẹ wá ní ká ṣe kí ni ká fi ilẹ̀ torí pé àwa kọ́ lọ́sẹ̀ ṣé bọ́lá wọn bẹ ẹlẹ́dàá lọ́sẹ̀ sọ ẹ sílẹ̀ àmọ́ ń gbà mí kárí sọ àpòkò yẹn ti fọ orí ẹ̀ lẹ́ wá sílẹ̀ kí ni rìsọ́ọ̀tì ọjà sí sátúngbé hospital náà pẹ̀lú àwọn ọ̀tá Islam tó wá pọ̀ lónìí àwọn ẹni tí ń polongo zina tí wọ́n ń fẹ́ kí ìbàjọ́ tàkàyè tẹ́ bá rúurú rẹ̀ lọ́sítù wípé ibi táwọn ti ń sọ lóko ni ló ti sá o òfin ṣẹ̀rí àpétọ́ bá sá ká sílẹ̀ àwọn ni wọn á wò pẹ̀lú bá ṣe fílẹ̀ tá a ti fọ́ lórí kò ní gbáyé gbádùn àwọn afẹ́fẹ́ bá wa tọ́jú ẹ̀ àwọn sítú kékeré ló sìn ah, ó ṣe zina ni what do you mean by zina? so wọ́n ní báyìí báyìí báyìí ṣe ah, ah ó dẹ̀ ń lo right ẹ̀ mo rò pé yé <laughs> kò lo left rẹ̀ ẹ gbọ́rọ̀ so ẹ wá ń sọ lóko báyìí ibẹ̀ ni àwọn human rights activists human rights aláìgbádùn gbogbo wọn bá dé pé ẹ lẹ́sìn yẹn báyìí gbogbo yín lẹ́sìn ẹ̀wọ̀n nítorí pé àwọn lẹ́sìn tó sẹ́ mọ̀ pé àwọn ìbàjẹ́ làwọn ń fẹ́ tẹ́lẹ̀ náà àwọn fẹ́ kí gbogbo èèyàn kó di ajá wọ́n fẹ́ kí gbogbo èèyàn di ẹranko ẹ má wulẹ̀ dára yín àmú tó bá sàn ẹ sọ lóko tí ì pè ní mo rò pé yé wa tó bá ti pé a jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá wọ́n gba tútúbà rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa yóò gba tútúbà rẹ̀ túbà rẹ̀ lórí ìtúsìn yẹn ni ò kìí ṣe gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ o sẹ́wọ̀n kó ti dẹ́ṣẹ̀ bọ̀ wọ́n á gbé tírélà márùn-ún ní kó ẹlẹ̀ ó tún wá fi ìsìnà kùn pàtó amúra rẹ̀ wá wọ́n sọ lóko tó fi kú ti ìsìnà lóko ń bẹ̀ o tírélà márùn-ún bẹ̀ o kìí ṣe pé bóyá tá a máa ti sọ lóko gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ti tán àlùjáná tààràtà ni o àlùjáná bá o so torí ẹ̀ ká kíyè sára o kí ló wá wá dèdè ìsìnà tí èsì pọ̀ gbádùn òfin ọlọ́run ti sọ pé tó o bá jìyà báyìí láyé kò síbi tó fẹ́ gbé gbàǹjọ́ gbé nàlùkìyàmà ọmọ abẹ táìkẹ́lì mẹ́ṣíà lábẹ́ bọ́lọ̀ ń bá ti fẹ́. torí ẹni ẹni tó ṣe zìnà láyé tó bá jẹ́ pé wọ́n bá ti fìyà rẹ̀ jẹ́ kó tó fẹ́ pẹ́rẹ́. zìnà ó lè jẹ́ sábàbí tó fi wọná. ẹ dákun ìgbádùn tó ọ̀ràn ti kọ́ gbádùn mọ́ gbádùn rọ̀ o rọ̀ ìgbádùn karambani ìgbádùn ránù lọ́wọ́ á di ìyà nínú nínú náà jahannam ẹ̀ pé jahannam ẹ̀ ṣeré wọ́n lẹ́ni tó lẹ́pọ̀ ní gbádùn jù láyé ẹnìkan kan gbádùn tó rí láyé wa yìí tó bá di ọmọ náà tó bá di jọ́ gbé nígbà kìyàmà ọlọ́run nìkan fi sínú náà kó tún yọ láàrin ìṣẹ́jú àyà ọlọ́run á bi pé sóòsì jẹ gbádùn kan rí láyé yóò sọ pé rárá. torí jahannama tá kì í bọ̀ láàrin second so jahannama ṣeré o kọ́lọ́ndà kọ́kọ́ má ṣe wa lọ́ọ́ máa bẹ̀ kó sì má jẹ́ àṣìyàn nìkan débẹ̀ ọ̀dọ́wọ́ wa ìyẹn gbọ́dọ̀ kíyèsí ṣèṣì ni wàláhì ó ní mọ̀ òdìjọ́ tó o bá fẹ́ kú lọ́ọ́ mọ̀ pé kí ni bẹ́ẹ̀ sọ wọ́n sọ pé ńgbà tó fẹ́ kú yẹn tó sọwọ́ báyìí tó máa pọ̀wọ́ rẹ dé ó rì kò ní padé mọ́. wọ́n ní tó ń sọ ni pé òun pòwe nì ẹlẹ́tàǹbòrúnì kharajtu bila shay ẹ̀ rí mi ni wọ́n ń jáde kúrò láyé màmú nǹkan kan jáde ẹ sì mọ̀ pé ńgbà àwọn ẹbí wa báyìí ní kálukú di wọ́n tí ọ̀ràn ju kàkàkà bíi dínkà tẹ́ máa ti ń tú ọwọ́ ọmọdé báyìí kí ló ti ṣe ló ti ra padà. wọ́n ní àmì ni o lórí ojú kòkòrò èmi náà kojọ nkojọ nkojọ nkojọ orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ gbogbo nkálukú wa náà nìsín kí là ń sè ebi kojọ kojọ yìí náà ni bàbá hẹlẹ́ni alówó àwọn owó alówó àwọn owó ẹ má bínú ẹ má bínú owó yìí náà ni ẹni tó ní kò sinmi gbóhùn alẹ́ ẹni tó ti nì wọ́n nítorí ẹni tó ní wọ́n lówó ìpọ̀ jù yóò bá lẹ́wù so owó òsìlè tó lówó iná ló lówó òfin ní sinmi pé mo tiẹ̀ ti rìtáyà nítorí ni so gbogbo kálukú mo fẹ́ ní mo fẹ́ ní mo fẹ́ ní torí ilẹ̀ ńgbà tó bá sọ pé halal street. haram street bó làwọn èèyàn ń gbà náà haram street ni so oníkàgbọ́ ọmọ ogun ẹ̀ jókòó bí tú ọ̀sátì jókòó jókòó bẹ́ẹ̀ jókòó dolú. ìdí inú tó fi jẹ́ pé gbogbo ọ̀nà ọmọ èèyàn ń wọ́wọ́ ni ojú kòkòrò ojú kòkòrò ojú kòkòrò ojú kòkòrò níjọ́ tó wàá mọ̀ pé ayé ọ̀jà máa kankan tó ń bá ń lọ ọmọ wu adúrú dúkìá tó kójọ yẹn olùkẹ́ ó fi lẹ̀fẹ́ lómi náà ni either you like it or not ayé ọ̀jà máa kankan wàláhì àti wo wọ́n máa jù àti wo wọ́n máa jù sọ yẹ kó ní kálukú wa kọ́ bára rẹ̀ sódò ọ̀rọ̀ kó ronú jinlẹ̀ gidigidi ẹ wáyé àwọn bó sì jẹ́ kí kálukú orí tiẹ̀ lọ́nà tó dáa ẹ gba àlùkìyà mọ̀mọ́ wa lọ́wọ́ nínú páyé ń gba àlùkìyà mọmọ yẹn lọwọ máa wá gbogbo owó gbọ́ náà haram yahoo kò bá four one ten èyí ló wù kò fẹ́ kàn kan owó táwọn ń wá kìí ṣerú yahoo yahoo báyẹn business tí wọ́n ní ṣe pẹ̀lú kí lọ kó àwọn ọmọge jọ so wọ́n máa wá sanwó fáwọn ọmọge lórí kí wọ́n máa ya fọ́tò ara wọn hòhò tó ń bá ti gba àwọn fọ́tò yẹn sórí fóònù rẹ̀ yóò máa fi ránṣẹ́ sáwọn tí ń gbé sórí social media ń lo òyìnbó fọ́tò kọ̀ọ̀kan ní iye tí ń jẹ́ onótùú á máa sanwó fáwọn dìndìnrín ọ̀bọ tí ń yàrá wọn hòhò tó ń bá gba ten thousand ó lè fáwọn two two thousand Nigeria level ẹ dákun torí tọlọ ṣé haram kan ọ̀nà haram kan gba àwòwò ẹja bẹ̀rù ọlọ ẹja mọ̀pẹ́lẹ́ ayé wa táwa wà yìí nǹkan bíntín kọjá mọ̀ kankan kọjá mọ̀ kankan ẹni tó tá a sọ lóko tó fi kú eléyìí òkú ká má ṣe sọ láti sí lára torí pé mùsùlùmí náà ni mùsùlùmí náà ni a ṣe sọ láti sí lára. sẹ́ni kan máa sọ pé obìnrin báyìí ni mo bá ti dì náà òun sì ti jábí lé kọ́ sẹ́wọ̀n kó ti tó láti fi sọ́ lóko pa. wọ́n wá lọ bófinrin olómi kọ́lọ́ba ṣe jìnnà alákòóbá tí ì sálámù ẹ̀sìn mọ̀pákùnrin ò lè dá ṣe jìnnà fúnra rẹ̀. tọ́ ó ti dáràn méjì àbí ọ̀daràn méjì ọ̀daràn kó ṣe jìnnà ọ̀daràn kó parọ́ jìnnà mẹ́yìn. ìyá jìnnà kásọ lóko tí èkú ìyá arọ́ zina tọ́pa mọ́yàn kọjá gba ọgọ́rin wọ́n ní ìyá zina nìkan ní ọ̀jẹ̀ o àní kọ́kọ́ nà lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rin kó tó tún di pé à ń sọ lóko o nítorí pé ìyá ńlá ó ti tó láti gbé kékeré náà láti gbé pọ̀n tẹ bá ti sọ lókun pa ó ti tó. ẹnìkan sọ pé òun àtẹnìkan làwọn ṣe zina ṣé ẹrù kó ń tẹ wọn aṣọ kó ń gbà ni. wíwọ̀ bá ṣe tán láti jìyà ṣe tán láti jìyà ń tó wọn òun ló ṣe zina ara rẹ̀ bí o ẹni jọ ṣe òun kọ́ o ó kọ́ jọ ó kọ́ ni o èèyàn àjọ yàn mo rò pé yé lẹ́yìn náà fún irọ́ tó pa mẹ́mi yẹn mo tún pè lẹ́jọ́ sẹ́mi gbójújú ra lọ ó tún lè ṣe báyẹn tọ. ìmọ̀rú ìyà tí ó jẹ mí tí mo bá ṣe ẹ̀ṣẹ̀ yìí àmọ́ mo mọ̀ pẹ́sẹ̀ ni kò mú ìyà kúrò lórí èèyàn gbà tí mo ti mọ̀ lẹ́sìn lẹ́sẹ̀ èèyàn jìyà rẹ̀ ni o tó eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn àdájọ́ eléyìí tó rọ̀ mọ́ àwọn nǹkan tá a ti kà síwájú ẹ jẹ́ ká bẹ̀rù ọ̀rọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa ẹ jẹ́ ká dínà sí gbogbo ntọ́lọ́mọba ṣe léèwọ̀ ọlọ́wọ́n bọ̀ ṣàdédé ṣe tó ṣe léèwọ̀ léèwọ̀ àfi nítorí àǹfààní tiwa náà ẹ jẹ́ á gbìyànjú ẹni tó bá jẹ́ pé ọlọ́run ti kádàrá pé ó ti ṣubú sínú àṣìṣe yìí láyé rẹ̀ ká tẹpẹlẹ má tọrọ àforíjì títí láéláé ọjọ́ ayé wa báyà ọlọ́run ẹlẹ́dàá ó forí jìn wá. ẹ mẹ́jà jókòó tẹ́tẹ́rẹ́ ká máa wò pé tó bá fẹ́ dàkọ́dà àti ṣe é tá a ṣe àárín sèmi mà èyí tá a ti ṣe náà kí lọ́ọ́ parí nígbà tá a jìyà rẹ̀ ẹ tanra wa dànù àìjìyà rẹ̀ kò fi ni lọ́kàn balẹ̀ ẹ ká máa tọrọ àforíjìn aláforíjìn lọ́lọ́ọ́. tí ìtọrọ àforíjì rẹ bá pọ̀ tábàámà rẹ tó kó lórí ìzìnà yẹn bá pọ̀ bí ìdìnnìlá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tó bá ti jọ́ lè sàánù rẹ kó fi ọ́ àwọn ẹni tí ó wù òun láti láì jìyà yàtọ̀ sẹ́ni tó jókòó tẹ́tẹ́rẹ́ tí ń pè nǹkan kan ò ní mẹ́wàá ọlọ́run kó gbé wa jìnnà sí ìwọ̀ kó má sì wá lóní sìnà ọlọ́run lè dàá kó ràn wá lọ láti túbá kúrò nídìí gbogbo ẹ̀ṣẹ̀ ṣáájú ká tó lọ láyé ọlọ́run kó sì gba tútúbá wa ọlọ́run kó ṣàforíyìn fún wa kó ṣàmójúkúrò fún wa lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wọ́n ní irú tani àti tani ọ̀sọ́kù ṣé ládàá sì ń bẹ fún àwọn ẹni tó bá jẹ́ mùkàllafun àwọn ẹni tó ala ìsìnbọ̀ lọ́rùn nínú àmì wọn ni kí wọ́n ti bàlágà nínú àmì wọn ni kí wọ́n ní làákàyè àwọn ni ọ̀sọ́kù yìí tọ́ ǹjẹ́ ládàá kan bẹ́ẹ̀ ni torí pé ó kò tẹ̀ ń sọ ẹ̀ ń tẹ̀lé tọ́lọ́ ni àfi ń tẹ̀lé tà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹnikẹ́ni tó bá tẹ̀lé tọ́lọ́ tẹ̀lé tà nàbẹ̀ ọgbà ládàá ilé ìjẹ́bù sílẹ̀. àkọ́kọ́ òbí yẹn sóbì so àdúrà ti ń ṣe nǹkan ń ṣàdúrà fún bàbá bàbá ń bàbá kan ni kò ṣàdúrà fún òbí tiẹ̀ torí pé kò ní bàbá ìyá lásán ló ní. Naam. wọ́n ní tọ́lá bá fẹ́ lọ sí foríkalẹ̀ sọ́wọ́ làwọn kọ́ mú lọ ní àbórí ọwọ́ lẹ́kọ̀ọ́ kọ́ mú lọ lẹ́nu. ọwọ́ ni àbórúnkún fẹ́ẹ́ ti sọ fẹ́ẹ́ di bọ́ọ̀lù so sọ́wọ́ ni ọwọ́ ọlẹ́kọ̀ọ́ lọ. náà lọ kò burú àmì lọ́wọ́ wọ́n ní ń lọ sẹ́rìn àjò nù. wọ́n náà mọ̀ pé òun ò béèrè òun ṣeré burúkú ẹ̀dẹ́ sọ́sọ́gbò bí ìgbà tẹ́ ń ta àdúgbò kan bọ́ sádùúgbò mi àbẹ́yìn náà mà bẹ́ẹ̀ ni ọjọ́ bó ti sọ. nídìpọ̀ ká máa tọrọ àforíjì táàmù máa ń ṣe àsàlátù fánàbì sallallahu alayhi wa sallam ṣe tó ó tó bí àbá tọrọ nǹkan láyé yìí tí gbẹ̀ngà ń ṣe àsàlátù fánàbì sallallahu alayhi wa sallam lọ ó tó ẹni tí bá ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọbẹ̀ tó. a ní sọ̀rọ̀ yẹn nígbà àwọn ọ̀sẹ̀ náfìlà lẹ́yìn sọ̀lá àtijọ́ jọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ yẹn náfìlà ni tó tó bá ṣe ọ̀ràn ara rẹ lọ tó o bá ṣe ìwọ náà lọ ọ̀ràn ara rẹ lọ náà. wọ́n ní táànù bá mú yàn nígbà tá à ń sọ̀kò lọ́wọ́ àánú wa káwọ́ rẹ̀ dèkò tí ó lè sọ̀kò mọ́ sí ọ̀sẹ̀ lọ ọ̀sẹ̀ lọ aláàánú bàbá dìbòtì ìtọ́lọ̀ ní kò fi ọ́ aláàánú àtàlánú rànù bí ṣe sànù adìẹ tó ní dùn àbí òye àbí wọ́n ti ṣe adìẹ wọ́n dín wọn á gbé sínú abọ́ káì àánú sẹ́mi ká ní ọ̀gbẹ́dùn so èèyàn sẹ́lọ̀ dákúndé ẹranko pọ́ńtìlá ọjọ́ bó ti ṣe jẹ bẹ́ẹ̀ náà lẹ́ni tí wọ́n ní kẹ́ sọ lóko wàá sọ lóko pé kí ni ọ̀pọ̀ sáàtì máa bù sáàtì máa bù kọ́nà àwọn máa sọ pẹ̀lú ẹ̀mí pọ̀ fi ń tẹ̀lé tọ́lọ̀ ń tẹ̀lé tà nàbì ń tẹ̀lé tọ́lọ̀ ń tẹ̀lé àánúkúnlọ́ afẹ́ sọ́mọ ọ̀fẹ́ wà lìjẹ́ nà lẹ́yìn náà sẹ́yìn lẹ́ni kọ́ lọ́ọ́ ṣe dì náà ìgbà tí ń ṣe ṣe bí ń gbádùn nìta sọ ní ìsìn ẹ̀kọ́ gbádùn oríṣi kejì náà kí gbogbo òkú ọ̀tọ̀ ara rẹ̀ ìdí nu ẹ̀ rí i pé àṣà òyìnbó tó òyìnbó kó wa fún àwọn fẹ́ ká sórí ibù ni òyìnbó kí ń bẹ́ẹ̀ mẹ́ tí ó jẹ́sẹ̀ lọ́dọ̀ òyìnbó òun náà ní kó yẹ pé wọ́n fi tipátipá wọ́n fi bá wọn lò èyí táwọn ń pè ní réèpù àmọ́ you agree and agree yàrá kẹ́ ní kíni kí bẹ́ẹ̀ <laughs> so lọ́dọ̀ tiwọn àwọn sílẹ̀kùn bàjẹ́ ẹ sì mọ̀ pé man law tí wọ́n ń tẹ̀lé orí bẹ́ẹ̀ wọ́n business so ẹ rí i pé àwọn tó fẹ́ dáràn wọn fẹ́ràn ṣẹ̀ríà wọ́n lè ya ṣèṣì náà ní wọ́n lè ya mutí àbẹ́ rí nǹkan mẹ́ wọ́n ti lè máa wáyàn ká kún gbéyàn lọ́wọ́ kí lèèyàn náà ṣèṣì náà sí kí lèèyàn mutí sí kí ló yàn ń jalè ṣe wọ́n má ṣe ṣẹ̀rí àná ìṣe mùjẹ̀mùjẹ̀ ṣe ńgbà tí wọn náà bá ti dáná àbúrò máa bẹ̀rù àní lè má mú bomi wọn àfẹsẹ̀rí ah, à ń jẹ́ pọ̀ dáràn lo ọ̀daràn burúkú sọ̀rọ̀sì ló sì lè má mú lò ilé ìjẹ́bù ti jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa